الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الثالث والعشرين وأربعمائة وعن جابر رضي الله عنه قال دخل رجل يوم الجمعة والنبي صلى الله عليه وآله وسلم يخطب فقال صليت قال لا قال كن فصل ركعتين متفق عليه وعن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وآله وسلم كان يقرأ في صلاة الجمعة سورة الجمعة والمنافقين رواه مسلم وله عن النعمان بن بشير رضي الله عنه قال كان يقرأ في العيدين وفي الجمعة تسبح اسم ربك الأعلى وهل أتاك حديث الغاشية وعن زيد بن أرقم رضي الله عنه قال صلى النبي صلى الله عليه وآله وسلم العيد ثم رخص في الجمعة ثم قال من شاء أن يصلي فليصلي رواه الخمسة إلا الترمذي وصححه ابن خزيمة وحديثي أنا دالوري في داجو تونس قبل صلاة الجمعة حديثي على لوني أجا حديث جابر بن عبد الله radiyallahu anhu ó ní arákùnrin kan wọnú masjid ní ọjọ́ jùmọ̀à ní ìgbà tá ànábì sallallahu alayhi wa sallam tí wọ́n ń bá kútúbà lọ ànábì wa sọ fún pé sọláìt àti sàlàyé lẹ́yìn hadith abdullahi bin abbas radiyallahu anhuma wọ́n lánàbì sallallahu alayhi wa sallam. كان يقرأ في صلاة الجمعة سورة الجمعة والمنافقين كتانا ببان في صلاة الجمعة سورة مجيجي لمنكا سورة الجمعة أتي سورة المنافقين أسمع في سورة كوام ثم أنك ساجوي كنك جيوان òun náà ni suratul fatiha nígbà tó ṣe pé léyìí ti yé àwòbùkátà ká tuntun wí má ìyẹn ni pé lẹ́yìn suratul fatiha wọ́n máa ń ka suratul jumu'ah nira kaala kọ́kọ́ wọ́n sì máa ń ka suratul munafiqin nira kaala kejì kí ẹni tí ń ṣe imam fún àwọn èèyàn ní sọlátul jumu'a kọ́ máa mójútó léyìí ó ń bẹ nínú sunna. ètò kíkà sí sọlátul jumu'a ká ṣe kútùbà bíi wákàtí méjì mẹ́ta kó wá jẹ́ pé bàtà bá fẹ́ ṣe sọlátul jumu'a akẹ́kọ̀ọ́ fatiha ni a sì fa àyà kan lé e. eléyìí tako ìlànà anabi sallallahu alayhi wa sallam àwọn súra tàbá gbọ́ pé mọ ń kà ní salatul jumu'ah sawa'un alimna almunasabata am jahilnaha yanbaghi al-iltizamu bima iltazama bihi àmọ́ kí ló fà á àmọ́ tó fà á èyí tó yẹ ni pé ká ṣàmójútó pé ká máa ṣe bá nàbí sallallahu alayhi wa sallam ṣe ṣe. قلت ذلك يوم الجمعة والصلاة صلاة الجمعة والسورة سورة الجمعة فالمناسبة واضحة هذا جمعة صلاة الجمعة سورة تنين كان بينانكو سورة الجمعة بقوة جران سيلي جاتي سورة الجمعة أين تبعه سورة الجمعة؟ arikọlọ sọláyé nínú rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe gbá nàbí sallallahu alaihi wasallam dìde láàrin àwọn aláìmọ̀kọ̀ màkà. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين ọlọ́run sàlàyé fún anú suratul Jumu'ah yìí irú oore ńlá tó ń ṣe fún gbogbo àgbà ńlá yìí látàrí gbígbé tó ń gbá nàbì sallallahu dìde láàrin àwọn aláìmọ̀kọ́ màákàkọ́ máa jójú sí gbogbo àgbà ńlá yìí kọjá àti bó tilẹ̀ jẹ́ pé tá a wà nínú rẹ̀ ṣáájú tó rán sí wa tó hàn ọlọ́wọ́n bá tún ṣe àpèjúwe ó fi àpèjúwe bú ó fi lélẹ̀ fún àwọn Yahud látàrí wípé afọ́nwani táwọn èèyàn máa tara aró rẹ sórí rẹ ṣùgbọ́n lílo táwọn ń lò lílo tí wọ́n mú wọn sórí ibú ni. مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين Ọlọ́run fi wọn wí kẹ́tẹ́kẹ́tẹ́ nítorí pé agbétìrà fún wa àni wọn máa kà kó wọn máa fi mànà àni wọn máa kà kó wọn máa fi tún ayé ṣe ṣùgbọ́n wọn yẹrí tìrà ṣubú dalẹ̀ wọn yẹra ọ̀tọ̀ ní tọkàn ọ̀tọ̀ ní tí wọ́n ń ṣe àpèjúwe wọn á dà gẹ́bi ti kẹ́tẹ́kẹ́tẹ́ tó ru ẹrù tìrà. táwọn èèyàn ń karú rẹ̀ tí wọ́n fi ń di ọ̀jọ̀gbọ́n tá ń karú rẹ̀ tí wọ́n fi ń di oluma ṣùgbọ́n tó ṣe pé rí agọ tiẹ̀ náà ló sì wà. ọlọ́run ni àpèjúwe bú làpèjúwe àwọn ẹni tí ń ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ̀ o àti pé báwo ni wọ́n náà ṣe rò sóòrò pé ọlọ́run fọ̀nà màwọn alábòsí ni kò ní fọ̀nà màwọn láéláé. ọlọ́run gbogbo èèyàn yòókù kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́lọ́run dá wọn fáwọn wọ́n sọ bẹ́ẹ̀ nínú protokolẹ́ẹ̀tì sẹ̀dẹ́ẹ̀tì fọ́hányìnà ìwé kan ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹn protocol àwọn àwọn yahood bí wọ́n ṣe ń wọlé ayé bí wọ́n ṣe ń wo gbogbo èèyàn tí ìbá yahood nínú rẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ pé gbogbo èèyàn yòókù tọ́lọ́run dá kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́lọ́run fi wọ́n ṣe fáwọn wọ́n sì sọ náà wọ́n sọ́kù anabi sallallahu alaihi wasallam lójú lásìkò ìgbà tí wọ́n fura mọ̀ pé ó ṣeé ṣe kánabi ọ̀fẹ́ jà wọ́n lógun wọ́n kú sojú abẹ́ǹkò má jẹ́ kí ìjà tí ọba àwọn kòfáàrù kùrẹ́ẹ̀ṣì jà àwọn ẹni tí ò nímọ̀ nípa ọgbọ́n àrékérekè báyà ti ṣe jàyàn lógun tọ́ wa borí wọn mistakenly. má jẹ́ kó tán jẹ o láti ronú pọ́ kọlù àńjọ kan o torí tó o bá fi lé lọ́ọ́ dán wò pínrín àbí òye tó o bá fi lé lọ́ọ́ dán wò pínrín la ta'lamanna annana nahnu an-nas yóò yí ọ pa wà gan lèèyàn àá ànábì àtàwọn èèyàn tiẹ̀ ń kọ́ ẹranko làwọn subhanallah báwọn ṣe máa ń wúra wọn pa wọn lèèyàn èèyàn yókù kì í ṣèèyàn bẹ́ẹ̀ ni gbogbo olùjọ́ra ẹ̀ lójú gbogbo olùwò pé kò sírun lórí aráyé apárí ni wọ́n onìkan ló nírun lórí bí wọ́n ṣe máa fojú di gbogbo èèyàn nu a sì mọ̀ pé àfojú di ó ní ìbẹ̀rẹ̀ fìdírẹ́mi gẹ́gẹ́ bí ìgbéraga tó ti ṣe jẹ́ pò ní ìṣèpalẹ̀mọ́ fún parun àwọn Yahud àwọn wò pé àwọn lẹni Ọlọ́run níbòmíì wọ́n ni na abna'u Allahi wa ahibba'uhu àtàwọn àtàwọn nasara kálukú sọ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni o sáfù ọ̀pá wọn pọ̀ o torí pé èrò orí kálukú wọn nípa kúfúrú tí ń wọn a máa mi. ọmọ ọlọ́run á ní kí wọ́n sọ fún wa pé kí ló dé tọ́lọ́ máa ń fìyà jẹ wọn lórí ẹ̀ṣẹ̀ wọn ẹ̀yin ọmọ ọlọ́run ẹ̀yin àyànfẹ́ ọlọ́run tíyà ń tún jẹ ọmọ ọlọ́run àyànfẹ́ ọlọ́run tí ń ru pánpán káyé ọmọ ọlọ́run àyànfẹ́ ọlọ́run tẹ́sẹ̀ rẹ̀ là lẹ́yìn níbi gìgísẹ̀ tó là tó ṣe kí tọ́rọ́ bọ̀ ọmọ ọlọ́run àyànfẹ́ ọlọ́run tó wáṣẹ lọ tí òrìṣẹ́ tilẹ̀ fi sùn àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ilé olóṣèlú ń fìyà jẹ ẹ̀dá kan lẹ jẹ́ náà ẹ̀dá tó lọ́ńdà yóò fi àjẹ gbogbo àwọn ọ̀daràn nù yín yóò sì sàánú àwọn tó bá tẹ̀lé tiẹ̀. àwọn Yahudi sọ pé àwọn lẹni ọlọ́run àwọn làwọn wà àlùjànnà. wa antum ta'lamuna yaqinan alla jannata qabla al-mawt. ẹ̀yin ti mọ̀ ẹ́ pé yẹ gbogbo alówù láti wà àlùjànnà walakin àlèrè àlùjànnà ọ̀ká tó wàhálà yìí a lè wọ àlìjánà ṣáájú ká tó kú tá lọ́wọ́ ṣetán láti kú ní ìsìnkú ọmọ lọ àlìjánà ká tẹ̀ pẹ́ni tí garanti rẹ̀ fẹ́yàn ń bẹ̀. kí ni kálukú sọ ó sì kù díẹ̀. sọ ọlọ́wọ́n bá wá ní kólíyà ayyuhalladhina hadu sọ fún ẹ̀rẹ́ anabi muhammad sallallahu alayhi wa sallam pẹ́yìn yahudi in za'amtum annakum awliya'u lillahi min duni nnasi fatamannaw al-maut tó yá kí bẹ́ẹ̀ ṣe ń fọnù sọ yí pé ẹ̀yin lẹni ọlọ́run yàtọ̀ sáwọn èèyàn yòókù ẹ tọrọ kù kẹ kúkú lọ bọ́lọ̀ kẹ lọ bọ́lọ̀ kẹ wọlé kẹ tó pèsè kalẹ̀ dàwọn ẹni tiẹ̀ ẹ tọrọ kù kẹ ẹ kú kẹ máa lọ àlùjáná wàhálà ilé ayé pọ̀ òórùn gan tó ooru ni in kuntum tó bá kó lódodo balẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run sọ fún wa ọlọ́run ọba tó ti ma ntí ò ti ṣẹlẹ̀ pé tó bá ṣẹlẹ̀ báwo ni ó ti rí wọ́n tún ní wala yatamannawnahu abadan bima qaddamat aydihim wọn ò bí ìyá wọn dáa wọn à ní tọrọ kú láì nítorí iṣẹ́ ọwọ́ wọn tán ṣe kalẹ̀ ọ̀dà ẹni tó bá da mi tútù sílẹ̀ ní orílẹ̀ tútù tẹ̀ iṣẹ́ ọwọ́ wọn ọ̀dà wọ́n mọ̀ pé àwọn ò lè bá dáadáa pàdé lọ́dọ̀ ọlọ́run ṣèpèníjà ńlá lélẹ́yìí gbogbo ẹni tẹ́ ń pera yín lọ́mọ ọlọ́run ẹ tọrọ kú kẹ lọ bọ́lọ̀ kẹ́ tètè wọlé kẹ́ kẹ́ tètè wọlé gẹ̀ àbùrọ̀ máa fi ra yín jìyà àbùrọ̀ máa fi ra yín jìyà nínú ìyà burúkú lé ayé yìí báyìí àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ẹ tètè kú kẹ́yìn ọmọ nso àwa ń bọ̀ fatamanna al-maut ọlọ́ni ẹ tọrọ kú in kuntum sadiqin bá jẹ́ ni tó bá yẹ kó dodo lẹ́ bá ń sọ irú ẹ̀ ló ṣẹlẹ̀ sanabi ibrahim aleyhi salam lásìkò tí kú dé tí màlẹ́kà kú sọ fún pọ́lọ́ ni kí n mú ẹ wá anabi ibrahim sọ pé ah èmi khalilu rahman bẹ́ẹ̀ ni oníbó ni khalilu ó ti sá fún khalilu rẹ̀ èmi tí ọlọ́run fẹ́ràn dé góńgó tèmi náà fẹ́ràn ọlọ́run dé góńgó ni ah, tọ́ba jẹ́ bẹ́ẹ̀ kí làwọn ń sá fọ́lọ́run sí lọ́pàdé ọlọ́run ní ah, ọ̀dà máa mú mi lọ. ẹ̀yin yahudi náà tọ́ba pẹ́ ẹ̀yin náà òdodo bá ní in za'amtum annakum awliya'u lillahi min duni nnasi fatamannaw al-maut ẹ tọrọ kù ṣé báwọn ti sọ pé wọn náà tẹ́tí dáná hùm àhárọ́sọ̀ náà sì alẹ́ àyàtìn ẹ bá wọn pàdé pé àwọn ní sojú kòkòrò jù láti sẹ̀mí gbogbo sẹ̀mí yẹn ọba àmà nítumọ̀ káwọn sá máa kù náà ni bẹ́ẹ̀ làwọn Yahudi rí wọn ìfẹ́ kú jẹ́tílẹ̀ báyìí wa ara tí wọ́n ń kà fún wa nínú suratul Jumu'ah àná ọlọ́mọba ni qul innal mawta alladhi tafirruna فإنه ملاقيكم tani ọ̀sáfúnkú kọ̀nàwọ́ kò sí ìdí ni pé wọ́n là gbọ́dọ̀ fọ ara para wa fa anabi sallallahu alaihi wasallam tí wọ́n là gbọ́dọ̀ ọ̀ràn kan kú à gbọ́dọ̀ tọrọ kú tí nǹkan kan bá tẹ̀ ń ṣe wá tó burú jáì débi kó àmọ̀nà àbáyọ ká tọrọ lọ́dọ̀ ọlọ́run pé máa bẹ láyé láàyè lókùn àti àwọn pèsè mi ló lóore jù fún mi pa mí gbẹ̀mí mi nígbà tó bá mọ̀ pé ikú ló lóore jù fún mi àmọ́ kìí ṣe pé Ọlọ́run pa mí mo tẹ ó ti sú mi mùsùlùmí sọ bẹ́ẹ̀ tó Ọlọ́run bá wọn fi ń yé wa pé ikú tẹ̀ ń sá fún gbogbo yín tẹ̀ ń sá fún kù fa innahu mulaqikum yọ pàdé yín ṣé ẹ lọ bá ní abẹ́ kọjú sí ṣé pàkọ́ la kọjú sí la kọ́ sí ní àbójú Ọlọ́run ni ikú tẹ̀ ń sá fún yọ pàdé yín wájú ṣe ọ̀ ń sá fún un lérò tiẹ̀ ó sì mọ̀ pọ́dọ̀ rẹ̀ lọ́ ń sá lọ. tó o túmọ̀ sí pé gbogbo bá a ti ṣe ń sá yẹn ríkú yẹ rí alẹ́kú wọ́dọ̀ àbíbẹ̀ ẹ̀kọ́ ni ẹ bá bá láàmú kìnnìkan kìnnìkan láàmú irọ́ lásán ọjọ́ rẹ̀ ò ti pè yóò mọ̀ tó ẹ̀ yọ palẹ̀ rẹ mọ́ kó nílẹ̀ tó fi gbà tó tiẹ̀ sí rí. tó eléyìí ó túmọ̀ sí wípé kò síbi tó fẹ́ sá lọ téèyàn fi lè bọ́ ọmọ kú lọ́wọ́ so nítorí de eléyìí báyìí kullu nafsin dha'iqatul maut. nígbà tí àwọn sọ fáwọn kan yìí pé lílọ sójú ogun tẹ́ ẹ lọ sẹ́mi ló ti kó bá yín yẹn tó bá pẹ́ gbọ́rọ̀ sí wa lẹ́nu ẹ̀ bá bẹ pẹ̀lú ẹ̀ náà bá bẹ láyé nísìn qul law kuntum fi buyutikum la baraza alladhina kutiba alayhimul qatlu ila madaji'ihim sọ fún wọn eré anabi sallallahu alaihi wasallam pé wàláyé bá lẹ̀kì mánú ilé àwọn ẹni tá a kọ pé wọn ò kú lónìí yìí báyìí ẹni tí ó gbé wọn jáde lọ síbi tí wọn kù sí yóò gbé wọn jáde. so nítorí di eléyìí báyìí kul yatawaffakum malakul mawti alladhi wukkila bikum màlẹ́kà kún bẹ pẹ̀lú kálukú wa tọ́jọ́ bá ti pé káàgó lù ní táàgó bá ti lù báyìí kálukú lọ́nu. sọ ọlọ́run bá ní màlẹ́kà àbí ikú tẹ̀

ìrun tó lọ́wọ́ bá ń sọ pé pè ní bíbá ẹ̀ òun náà ni sọ̀láàtì tí wọ́n máa ń pè fún nígbà tí màá bá ti dé eléyìí ti ṣe ìpè ẹlẹ́ẹ̀kelo ìpè ẹlẹ́ẹ̀kejì torí pé ẹyọkan lọ́wà títí tí ànábì ẹyọkan náà lọ́wà láyé Abubakar ẹyọkan náà lọ́wà láyé Umar ṣùgbọ́n nígbà tó di ayé òun ló àwọn mùsùlùmí ti pọ̀ jọjọ débi kí wọ́n á ń pè fún sọ́láàt ọ̀pọ̀lọpọ̀ ìgbọ́mọ́ ó wá ra ilé kan síbi àárín ìjà nídéédé bí wájú masjid anabi sallallahu alayhi wa sallam ilé yẹn wá ga tó bá ti wá di pé ọjọ́ júmọ̀ à kó tó di pásìkò tí ìmáàmù ó dé kó tó lọ sórí mímbà yóò ti sọ fẹ́ nìkan kọ́ lọ pèpè lórí ilé yẹn sódà táwọn yẹn wọ́n fi tètè máa múra wọ́n máa kú onídìí tí wọ́n máa ń ṣe kálukọ́ gba masjid lọ. tó eléyìí kì í sọ̀ràn yàn ẹni pé kọ́ pàǹtó ń ṣe tì tí wọ́n bá pèpè fóun ìpè alákọ̀ọ́kọ́ yìí. tó tí wọ́n bá pèpè alákọ̀ọ́kọ́ yẹn táwa lè náfìlà pèpè yìí ní kulli adhanayn salat tó bá gbé láàrin ìpèpè fóun àti ìkọ́mà à ń ṣe náfìlà bẹ́ẹ̀ báwo wá láàrin ìpèpè sí pèpè eléyìí ń fa ìyapa púpọ̀ láàrin olùmọ̀ wa pèsè àlèyàn náà fìlà yẹn àbá àlèyàn náà fìlà yẹn ẹtù bá yẹn náà fìlà yẹn bẹ lọ́nkọ́ má burú. lẹ́yìn eléyìí ọlọ́run ní wọ́ọ́dọ́rù lùbẹ́yì ẹ pa kárakáta tì subhanallah ilẹ̀ ń ti ń ṣe látàárọ̀ fa ọlọ́run ti sọ pé fa idha qudiyati as-salatu fantashiru fil ard wabtaghu min fadlillah tó máa ti ti parí sọláàtì ẹ gbọ́dọ̀ jókòó kanu masjid ẹ jáde ẹ máa lọ wá nú àdúrà ọlọ́ọ̀ni àmọ́ wá àsìkò yìí ọlọ́run bá ń fẹ́ kékeré filẹ̀ gbogbo ntẹ̀ máa ń tẹ̀ filẹ̀ ẹgbàá masjid lọ ni. torí ẹ̀ náà ṣe bí imaamu malik léèrè rahimahullah ike ǹjẹ́ àwa lè máa fi ọjọ́ jumu'a ká máa fi gbà sinmi bí ó ní rárá kò sí ní tọ́jú bẹ́ẹ̀ wa kálukọ kọjúmọsẹ àmọtá bá ti parí sọláàt kálukọ bàbísẹ lọ tọba ti di kásìkò sọláàt suma fìbísẹ lẹ gbà mọsálásí lọ tọba ti parí sọláàt kálukọ tún kakọ bàbísẹ rẹ lọ yawmul jumu'a yawmul eid ọjọ́ ọdún ni wọn lọ gbọ́dọ̀ jókòó kálí nítorí pọjọ ọdún ni sọjọ sunday lọ àjòkò kálí nígbà tó ti pọ ọgbádùn ọjọ́ àkọ́kọ́ nínú ọ̀sẹ̀ òun fi ń sùn. kí lè yàn fọjọ́ gbẹ̀yìn sí torí ahad ọlọ́jọ́ àkọ́kọ́ nọ́ọ̀sẹ̀ ẹ yé wo bóyìnbó ṣe tó gbèsè ayé tiẹ̀ tọ́sọ monday jọjọ́ àkọ́kọ́ lọ́dọ̀ tiẹ̀ ahad lọ́jọ́ àkọ́kọ́ nọ́ọ̀sẹ̀ sẹ́ńpẹ́ njọ sunday yẹn ọwọ́ àfijọ́ àkọ́kọ́ nọ́ọ̀sẹ̀ fi sùn fi tó a parí ọ̀sẹ̀ ńkọ́ ní fi torí délé mùsùlùmí làwa o kò sí eré kò sí ẹ̀fẹ̀ nínú gbèsè ayé tiwa tọ tó bá ti wá pèpè fún un káràkátà ti dè wọ ìmáàmù ti dénú a'udhu billah èèyàn bú ni ọ ntọ́ mu ọ dúró tó fi ti dé masjid tó fi di pé ìmáàmù dé màlẹ́kà tí wàá pàwé dé nǹkan ṣe o sì tún tó ẹrú tí ò ní lọ as much as wọ́n ti tìwé. therefore ẹ kí n tètè à níbo ó tún lọ náà ni subhanallah ajẹ́ pé ntí kì í dúró déyàn káwọn mùsùlùmí ó rí ike ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí lónìí wọn kẹsìn fún ọ̀la wọn kà kún kankan kọ́nà àbí ìgbà tó ṣe pé tọ́ torí de eléyìí ṣé káràkátà wa nìkan ni rárá o all contract ó ti dè wọ̀ tí màá ma fìtìlẹ̀ déyìn wọ́n pèpè yìn gbogbo contract ó dè wọ̀ tẹ́ bá so yìí gbà náà ó sì rí àwọn fẹ́. tẹ́ bá sign partnership nígbà yẹn ẹ̀ sì rí nǹkan sign. gbogbo nǹkan gbọ́dọ̀ dùn ún gbà wọn masjid masjid masjid kò sí nǹkan mìíràn sọ ìdínú sanabi sallallahu alaihi wasallam fi máa ń ka súra yìí ní sọláàtì jùmọ̀à tọ́wọ́ pọ̀lọpọ̀ lọ́wọ́ wà tẹ́kẹ́ kò kúkú ní wá gbọ́rọ̀ lọ kò ní gbọ́dọ̀ ànilẹ́kọ̀ọ́ kankan min jumu'atin ila jumu'a ẹ bá rí lọ́sẹ̀ ó tún dọ̀sẹ̀ ń bọ̀ ẹ máa rán ru wọn létí. nkuntum tàlẹ́mù gbogbo ètò ẹ̀sìn kẹ́ ẹ pàtì kẹ́ ẹ wá síbi àti sẹ̀nàtì ọlọ́run olólóore jù fún yín tó bá pẹ́ ẹ mà lákìn èyí tó pọ̀ jù àwọn èèyàn mà. àní mùsùlùmí mi ń sọ yìí pé ọ́ mo ti déjúmọ̀ kan yìí ní <laughs> oṣù kẹta nu lọ́n kò forí jùn oṣù kẹta kọ́dà ń gbà mí ó lè ti tó mẹ́tàlá torí bọ́jọ́ ṣe wà kí á ní dùn ọ́nú tó sí lọ́n o sì mójútó sẹ́ mẹ́kò gbogbo owó dúdú ni gbogbo ẹsẹ̀ ó tún dúdú ẹsẹ̀ fún wọn fẹsẹ̀ ẹ túbóòtù náà ni ọ̀kọ́dún mẹ́sìn ikú sì lè dé at any time tí èèyàn bá tiẹ̀ wá torí nǹkan kan gan-an kó sí lọ́n tí ẹ máa ronú pé kú lè dé nígbà tí ìgbà gan sẹ́yìn ò ní sinọ wàhálà rẹ kéèyàn sinọ Ọlọ́run á ní fẹyìdà kúndùn yẹn ti sọlẹ tó fẹ ntẹsẹ òfin ọm tí wọn ti parí sọlẹ ẹ sórí ilẹ̀ fáwọn yẹn lè tààkìl yẹn ni pé ẹ má jọ pẹ́ tó bá yẹn ni pé bóyá nìkan fẹ́ yẹn náfìlà tó bá ti yẹn náfìlà tẹ jáde jáde kálukọ fọnká wọ́n bẹ tẹ́wọ́ mi fọ́ọ̀lì lẹ́ẹ̀ ẹ máa wá nínú àdúrà Ọlọ́run ẹ má jókòó kalẹ̀ tẹtẹrẹ o ẹ má jókòó kalẹ̀ tẹtẹrẹ nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ làṣẹ pọ̀ ní máa ránṣẹ́ a sì mọ̀ yín pé ìbùkún bẹ́ nù ká sísẹ̀ ebi ń pa mí mo sì jókòó kanú lé ibi tí wọ́n pààyàn kú ló ń kalẹ̀kùn sàmú tó bá sísẹ̀ tó gbìyànjú kọ́nà kó ṣe pé ṣe aláàrù ọ̀sàárì kan tó fi rówó jẹun torí ẹ̀ ìsìláàmù ọ̀pọ̀ àwa kákan máa jókòó ka masjid ká máa mú tẹ̀sùbá àká ọwọ́ àti mú záwíà kan gbàgbọ́n abẹ ni wọ́n jókòó sí baba alágbájá záwíà mi làwọn mú pékin irú wọn ni Umar rí tọ́ yọ kòbókò sí pẹ̀kẹ́ àwọn ń sèrántí ọlọ́run náà nínú masjid ọkọ̀ kòkòrò ṣé masjid máa ń rọ ṣé sàmà sàmà máa ń rọ́jò góòlù àbí àbí wọ́n ti pè silver ẹnìyà tí ẹ bá pẹ́ ó sì lé wọn dànù torí ẹ àwọn àwọn àǹjókòó sí mẹsídẹ̀ẹ́ gbogbo gbà àǹjókòó sí mẹsídẹ̀ẹ́ ẹ rí i pé bárọ̀ bẹ̀rẹ̀ bárọ̀ bẹ̀rẹ̀ pé ọlọ́run máa gbàdúrà yín ẹ máa rí ṣe bẹ́ẹ̀ ti ń jẹ́ jáde lọ ní ìsìn ẹ ní jáde lékú lọ ẹ ní ṣe kí yóò bá lẹ́bù ó tún padà ní ìrọ̀rùn ọ̀pọ̀ ọba kù lóòótọ́ ọlọ́run ti jáde lékú lọ. <laughs> torí di eléyìí bẹ́ẹ̀ kọ́ wá tẹ́ lọ sí kọ́ wáṣẹ́ lọ kọ́ amadu kò ka mẹsàlásì amako tẹsù bá kà pé kíni gbàtà sọ sọlá ti bá tó kálukọ lọ mẹsì sábà ti parí sọlá kálukọ jáde gbabi sẹrẹ lọ. tọ wadhkuru Allaha kathira ẹ sọ pé ní yorùbá lẹ́vù wọn lọ́nà ọ̀kọ́ àjò nínú kọjá pé ayé alukur'ani lọ́rọ́ àbádé àmọ́ àrínú alukur'an àti rínú àdìsí anabi sallallahu alaihi wasallam lọ́ba jásí sọkúsọ ọlọ́run kọ́ àjò sẹ́yìn ẹ̀yin náà ti máa ń tọ́ wà lábẹ́ rẹ̀ wọ́n ń gbẹ́ bọ́ wọ́n ń dífá wọ́n ń ya wọ́n lábẹ́ lórí pé wọ́n ń sin gbẹ́rẹ́ wọ́n lọ rì kan mọ́lẹ̀ wọ́n tọkàn lá wọ́n fa kan jẹ wọ́n gbé kan mú gbogbo ẹ̀ lóríṣiríṣi wọ́n sá lọ ọlọ́run kọ́ àjò ọlọ́run wò. wọn á ní ọ̀dà kí lẹ́yìn ṣe kí lẹ́yìn ṣe ẹ fún wa ẹni tẹ́ béèrè náà nìyẹn náà bí wo ara ṣe ní àní rí ẹ àní rí gbẹ́rẹ́ ṣé àní róńdè ṣé ìfúnpá yín kọ́ ṣé nǹkan kọ́ sí kankan wọ́n lọ àyè tá ti gbé ní o lè sáyé àbí o ti gbé kíníkà pé ah, ah gbé mi pé ah báwọn ti bá ń gbé mi <laughs> ah, ah subhanallah so ẹ̀kọ́ lọ́lọ́wọ́ bá ń kọ́ wa yìí nígbà tí kálukú bá gba abisẹ́ rẹ lọ kí ni ó jẹ́ máa tà kí ni ó jẹ́ máa rí ṣe kí ni ó jẹ́ lọ síwájú ọmọ ọba yín lọ́lọ́wọ́ ń kọ́ o fantashiru fil ardi واذكروا الله كثيرا لعلكم تفلحون ṣébọ́ fẹ́ máa tà ó sì fẹ́ kọ́ wọ́n máa yá wọ́n fẹ́ máa rí dàgbàsókè kálukú lẹ́nu iṣẹ́ rẹ̀ kọ́ máa ṣèrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ntọ́lọ́ nǹkan wà ní. níbi tó ń ti ń tà tó ń ti ń subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله وبحمده máa wíru àwọn gbólóyìn kan wá wo bọ́lá wọn ṣe ṣìnà fún ọ máa wíru àwọn gbólóyìn kan wo bọ́lá wọn ṣe lànà kan ọ máa wíru àwọn gbólóyìn kan wo bókútà òṣè ní máa bọ̀ ọ tòlópin ìgbà tí yẹn bá ti bọ́ lọ́wọ́ bá dúró ọlọ́run bò ní sísílẹ̀ ọlọ́run ni ẹ máa ṣèrántí ọlọ́run lọ́pọ̀ lọ́pọ̀ without number. lọ́pọ̀lọpọ̀ la'allakum tuflihun torí ṣíṣe bẹ́ẹ̀ ní o jẹ́ sóríire láyé ní o sì jẹ́ sóríire lọ́la al-qiyam. torí ẹ̀ ọlọ́run bá wá fi hàn wá gẹ́gẹ́ bí a ti sọ ṣáájú ẹjọ́ máa rí káràkátà àbí nǹkan eré kan lọ ọbẹ̀ fi wà nábì nìkan sílẹ̀ nídùú wọn ọmọ kéńtì ń bẹ lọ́dọ̀ ó lóore ju yẹn lọ ó torí ẹ̀ anábì máa ń ka súra yìí nítorí àwọn ẹ̀kọ́ ńlá wọ̀nyí ní rákà kejì ó máa ń ka súratul munafiqun wọ́n ní tó fà á ni pé àwọn mùnàfíkì máa ń wá sí sọ̀láàtì jùmọ̀ àdáadáa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láyé ànábì ó sì dájú pé títí da yé òní tíjọ́ gbẹ̀ndà kìyàmù bẹ́ẹ̀ náà ni síbẹ̀ yìí náà fura abẹ́ẹ̀ fura àwọn ẹjí màjẹ́ ń di mùsùlùmí abẹ́ẹ̀ fura tọ́yẹ pé min jumu'atin ila jumu'a. tọ́ báwo ni sẹ́ká pàdé ní asiri ọ̀ọ́ jùmọ̀ ló ń bọ́ lọ́ndà mọ́jẹ̀mú o. <laughs> tọ́ àwọn ilé ẹ̀mọ́dà fi kó o wọn mọ̀ wá jùmọ̀ wọn yọ tìtàlẹ̀ apàtì. ó ní machine kọ́dà kò ní gùn lọ sí masjid yọmọ àtọ́bọ̀ lẹ́sẹ̀ ẹkaarọ ẹka ẹkọrẹ ẹkọrẹ ọjà ńlá ọlọmọbìnrin ẹsẹ wa ẹkẹkẹrẹ sódà kálukọ fi mọ pé yẹs ọ̀sán pépà mẹ́njúmọ́ àti ìlà jùmọ́ àwọn mùnàfíkì wọn máa wá sí jùmọ́ ẹ̀ka súrà sí wọn létí àti mànyín aláàdáyín mà ẹ̀ lè forí pamọ́. إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين làkàdìbò àlòkùrọ̀ nìyẹn òkùrọ̀ nìyẹn ẹ fi yé wọn. sọ̀rọ̀ bá dùnbọ̀ idha ja'akal munafiqun kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yin náà ni ẹ̀yin ẹ̀yin náà là ń bá wí. limadha antum la tusalluna illa al-jumu'ah kí ló dé sẹ́yìn ẹ̀sẹ̀ kankan nù sọ̀lá wa tàbí sọ̀lá tó lùjùmọ̀ à. bá wọn ọlọ́run wa ń tú àṣírí wọn lọ ọlọ́run tú àṣírí wọn lọ wípé àwọn amúnáfíkì yẹn nítòsí wọn onígbàtí kọ́kọ́ gbàgbọ́ lẹ́yìn náà wọ́n sáì gbàgbọ́ ọlọ́run bá wá fi èdídí ó fi dí ọkàn wa ọlọ́run ni wọ́n ní gbàgbọ́ yìí láéláé ní tí èèyàn gbọ́ tí èèyàn gbàgbọ́ irú ẹ̀ tí fi sin náà kò ní sàn láǹfààní ọlọ́run ní ìbúra wọn torí pé wọ́n ti wá wọ́n bá ti wá wallahi tallahi wallahi tallahi wallahi pọ̀ lẹ́nu mùnáfíkì ìbúra yun ni wọn sọ di tí wọn fi ń wá ààbò fúnra wọn pé tóun bá ti búra ẹ̀ ní jiyàn ọlọ́ni ìbúra wọn ni wọn fi ń wá ààbò fúnra wọn wọ́n wá ń jẹun èèyàn lọ́nà àti sinlọ́ tọ́ bá rí wọn ara wọn yọ̀ lẹ́nu máa rí fíàgbọ̀n fíàgbọ̀n bó sì jẹ́ pé wọ́n máa dán náà ni wọ́n á dún wọn á máa dán tó bá sì jẹ́ pé ká mọ̀rọ̀ sọ ni wọ́n á sọ̀rọ̀ wọn á yọ kò mú òkun rẹ̀ tó bá rí munafiki bẹ́ẹ̀ ni ọlọ́ni wọ iye kúlù tẹ́sìmọ̀ àlìkọ́wùlì nítorí máa ń sọ ọ́fẹ́ gbọ́rọ̀ wọn náà nípa pé kí n máa pọ́n maa wọn la á bàbá yìí mọ̀rọ̀ ọ̀sọ́ pọ̀ munafiki abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin á ìyá yìí mọ̀rọ̀ sọ pọ̀ munafikọ́tún. ọlọ́ni ká anahum khushubun musannada ọ̀rọ̀ wọn dà gẹ́gẹ́ bíi pákútà àfìtì pákútà àfìtì. tọ́ba gbọ́ tẹ́nìkan sọ̀rọ̀ ṣèṣe mi ní bá àṣírí mi ti tú sínú gbogbo ń tẹ́ bá ti wọ́n máa wò pé àṣírí àwọn ti tú yahsabuna kulla sayhatin alayhim humul adu ọlọ́run láwọn lọ tá o fahdharuhum sọ̀rọ̀ fún wa qatalahumullah ọlọ́run kọ̀ wọ́n àwọn mùnàfíkì ni ọlọ́run tí wọ́n sọ fún wọn pé ẹ wá kánàbí ó tọrọ fún yín ìwọ ọ̀daràn yìí pọ̀ ẹ̀ lè rórí ire ṣe báwọn ìwọ kànáà bí ọtọrọ lọ́wọ́ oró òsàhùn wọ́n kọrí sọọni kékeré wọ́n forí wọ́n tọrọ àforíjì fún tani àwọn gan àforíjì wọrọ eyitahum yasuduna wa hum mustakbirun ó rí i pé wọ́n fi wọ́n fi yín lẹni lẹni tí ń ṣègbéraga kékeré àforíjì fún tani ọlọ́run ní tọ ọ bá tọrọ àforíjì fún ọ bá má tọrọ àforíjì fún ọlọ́run ní foríjì wọn. nínú àyà kan in tastaghfir lahum sab'ina marra tó o bá tọrọ àforíjì fún wa ní ìgbà àádọ́rin seventy times ọlọ́run ní foríjì wọn ọ̀dà tó bá foríjì wọn seventy one times ńkọ́ náà ọlọ́run ní foríjì wọn kódà kó jẹ́ seven hundred million times so ọlọ́run bá ń fi lẹ́yìn ṣàpèjúwe ni wípé kò sí bó ṣe lè tọrọ àforíjì fún wọn tó ti ọ̀pọ̀ tó aláàní foríjì wọn mùnáfìkì gbé tọ́ ọlọ́ni àwọn mùnáfíkì yẹn àwọn làwọn ẹni tó ṣe wípé wọ́n máa wò ó wípé àwọn ẹni tí wọ́n ń ṣe Islam òṣì ń dà wọ́n láàmú aláìní ni wọ́n ẹ máa ràn wọ́n lọ́wọ́ wọ́n sọ pé ẹ máa ràn àwọn ẹni tí ń bẹ pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ kí gbogbo wọn lè túká ó túká kúrò lọ́dọ̀ rẹ̀ kó ríra rẹ̀ lónìí kan gbàtí yàrá jẹ wọ́n. ìyà tí jẹ arébi jẹ tí fi wọ oúnjẹ ká tọ́ba jẹ wọn wọ́n túká kúrò wọn àmọ́ yìí pé tọ́lọ́wọ́n bá ní pẹpẹ ọ̀rọ̀ tí ń bẹ ń sánmà a bá padà sí gbogbo àwọn ẹni àbùkù jáde kó nu Madina. tá a lẹni gíga náà tọ́lá àwọn àwọn gbogbo ẹni ẹni lásán kò nù Madina la yukhrijanna al-a'azzu minha al-adhall tọ́ wọ́n sọ báyẹn ọlọ́ni walillahi al-izzatu wa li rasulihi wa lil mu'minin. tọ́lọ́wọ́n bá la gbéga o àtànàbì sallallahu alaihi wasallam àtàwọn olùgbàgbọ́ òdodo walakinna al-munafiqina la ya'lamun lẹ́yìn náà lọ́lọ́wọ́n á ṣe wáàzì fún gbogbo wa táwọn jẹ kó wọ́ọ́ tàn wá jẹ o àwọn ọmọ wa kí wọ́n má tàn wá jẹ o kí wọ́n kọ́ àìrojú bá wa o láti sin lọ́wọ́ o táwọn kó wọ́ ìfìtínà ni o ilẹ̀ ní tóbi dọ̀tọ́ ọlọ́run báyìí o ọmọ wàhálà ni o fìtínà ni o lẹ́lọ́mí bíjọ tí òfin sin lọ́mọ o la tulhikum amwalukum wala awladukum an dhikrillah wa man yaf'alu dhalika fa ulaika humul khasirun. àwọn tí ó bá jẹ́ kó wọ wọn kó lé wọn jìnnà sítọ́ lọ́n káwọn ọmọ wọn wọ́n gbé wọn jìnnà sẹ́sìn ọlọ́run láwọn ilé ńlá ni òfò owó tọ́lọ́ ti fún yín ọlọ́run ni ẹ máa nánú rẹ̀ síwájú kíkú tó dé wá báyìí o nígbà tí kú bá dẹ́nìkan tó bá dé wá bẹ́nìkan nù yín tọkọ̀ láti náwó rẹ̀ sójú ọ̀nà ọlọ́run yóò máa sọ pé wọ́n ọlọ́run lawla akhartani ila ajalin qaribin fa asaddaqa wa akun min as-salihin. àwọn ọlọ́run lọ́mìlá díẹ̀ náà kí n ṣe sàrà lọ́mìlá díẹ̀ náà kí n náwó yìí ẹ̀ ó ti parí ó ti bọ́ orí lónìí lónìí báyìí ó lè ṣe kí ló dé tó ṣe o lè náwó rẹ láti fi wá dáadáa lọ́dọ̀ Ọlọ́run kí ló dé tó o ṣe à sọ pé until until until ababara rẹ ń sàrè tẹ́lẹ̀ náà ọ̀ ń pọ̀ ká kú lọ́wọ́ akaramakala ètè rẹ ò ṣe bẹ́ẹ̀ yẹ sápá kan rí láti jọ tá a ti mọ̀ ètè bá ń yẹ sápá kan ikú dènù ẹfun ẹfun ẹfun ẹfun kínú fẹ́ sọ bàbá dádì ní kí lè fẹ́ sọ àní ẹ fún lágbájá nílé mi tó wà lókè rò lọ ọmọ kan pé sọ̀rọ̀ nìyẹn tí bàbá ń sọ sọ pé <laughs> ó ti di late hour la ilaha illallah ọmọ tí ọmọ bó o ṣe ṣe wàhálà rẹ̀ ó ní o ti máa control ó ti ṣe déédéé fíkìú torí ńgbà tí o ti di bó o ṣe di ohun gbogbo tó máa ń sọ lọ́gùn tí wàá kà máa gbàdánù ní kékeré ní kíni ń wí kíni ń wí bọ́ọ̀lù sọ̀rọ̀ ń bẹ̀ ti sọ fún yín náà ìgbé má dúró dìgbà tí kú bá dé kọ́ máa sọ pé ẹfun lágbájá lélẹ́yìí ẹfun táwọn ẹ̀dọ́ lélẹ́yìí má yọ ọ̀rẹ́ lẹ́nu fakọ́rọ́ kánẹ̀lì fún láwọn ti dà táwọn míì táwọn míì ní tẹ́lẹ̀ náà fèsì tiẹ̀ má. sígbà náà là ń dúró de nàám wọ́n dàbí ẹni tó yẹ pé láyé tiẹ̀ bẹ́sẹ̀ ló máa ń jẹ gbogbo gbà gbogbo àwọn yòó ní bẹ́sẹ̀ ti dà mọ́ meta meta meta meta tí wàá ti jẹun jẹ kọ̀ọ̀kan mẹ́ta mẹ́ta. tó wọn wá sọ fún mi lówó ẹ yín náà jẹ tó da ẹ wá inṣàlá ọjọ́ náà ń bọ̀ inṣàlá ọjọ́ náà ìjọ lọ́jọ́ náà ó lọ́jọ́ náà ó dì ìjọ tó wá plan ipò wọn ra di àgíríkì kan wọn pa ṣe kinní báyìí ibi tó ti fẹ́ yọ owó lọ́mọ lọ́mọ ayọ̀ ṣubú ni kúbadé yóò máa jẹ́ irọ́ lásán àwọn ọmọ bá gbé jíìpù jáde pé báwo ni nínú owó tí bàbá rẹ̀ sílẹ̀ ni bàbá òkúkú mọ owó náà tiwọn da ilẹ̀ ẹ wo nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ nù wa ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wa nísìnyí níta ń jẹ ó kéré sí nọ́mbà wa fa ẹ dáhùn ó kéré sí nọ́mbà wa àbí ó kéré sí ẹlòmíín wà tó yẹ pé etí ń jẹ láàárọ̀ náà ní ń jẹ lọ́sàn-án náà ní tún jẹ lálẹ́ gàrí àtẹ̀wà gàrí tí wọ́n dà sómi àtẹ̀wà tí wọ́n sè ẹ dákun ẹ wo bọ́ọ̀mù tí wọ́n máa jẹ gbogbo fẹ́ bá bá láàárọ̀ náà ní lálẹ́ náà ẹ̀yin olójú orí ti student life àbí <laughs> ó sì lágbára jù bẹ́ẹ̀ kí ló dé tá a wá ní jẹ́ ń tọ́ da láti má nà nàkúnà. because <laughs> à ń lọ nípa sẹ́mi kó àná ti minus òní náà ti minus wàláhì ntọ́lọ̀ nǹkan fún kálukú wa ń dínkù tọ́jú ayé tó ń torí ẹ̀ ọwọ́ àwọn bá tá a ní ẹ̀dá náà gbádùn bí ẹnu ẹ̀ kó tó di pé àwọn míì nǹkan yóò shift lọ bá wọn torí ẹ̀ kọ́ra tó bá tún lọ shift bá wọn tó tún jẹ́ ẹni tó mórí yóò tún o. ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ lọ bá yóò tún máa ṣe pè mọ́ ẹ sọ́wọ́ tó tiẹ̀ fi ilẹ̀ ohun tọ́kàn mí nu gbogbo tó ṣe gbé ó sì wọ́wọ́ mọ́ ó wọ́wọ́ mọ́ gbogbo tó <laughs> nítorí ẹ̀ káwa náà ó tètè gbìyànjú kásánù ara wa. tán eléyìí jẹ́ báwọn ọlọ́run ní ẹjọ́ yẹ yín o kò sẹ́ni kankan tó náà ó dìlé tọ́jọ́ ku rẹ̀ bá ti pé àbí òye wa àdídèwe àìkú. fa gbogbo ẹ̀ pátápátá irọ́ ni ikú dá yìí sí kò síkú tí ọ̀dọ̀ sí ọ̀ náà ni àní wọ́n lẹ́nìkan nígbà tó sóògùn títí títí ó sóògùn kó wọn mọ ọbọ rẹ kọ̀mọ̀ pé kò sóògùn kan tó lè fi sẹ́kọ̀ǹkan kún fún yàn kú ó ń kú bí ọ̀sẹ̀ kan kò gbádùn mọ́ kò gbádùn gbogbo ọwọ́ kíní kan tí wọ́n ṣe ní kíní kan tó ń dè máa òun fún agè oògùn so ẹran pé tí wọ́n dàbí bọ́ǹbù tí wọ́n gbé kan tí wọ́n tó fẹ́ bẹ́ máa ràn máa ràn gbogbo tó bá wà ń bẹ̀ kó tẹ̀ black ó ní wọ́n gé sẹ́rí gbígbé tán gé báyìí ó dàbí ìgbà tí wọ́n yọ tí wọ́n yọ ìdè lẹ́nu léègbẹ́ ìgbẹ́ yọ abẹ́rẹ́ sí ní jáde àti fàá fàá ìgbẹ́ lọ sáyà fọ́sẹ̀ kan ti kú ti dé ẹ̀wẹ̀ ń tó kú sínú ìgbẹ́ nítorí tọ́lọ̀ àwọn tí wọ́n wẹ̀ wọ́n kú sùúrù <laughs> tó ń torí ẹgbẹ́jọ́ kú bá ti tó ń kọ́ kò sí àdọ́gbọ́n sí wàláhì kò sí àdọ́gbọ́n sí. torí ẹ̀ ní ìgbà tí ẹnìkan gbéra kú lọ́dọ̀ anabi Sulaiman alayhi salam fóun lọ. so ó sì ó lórí bí ẹni tí ń gbèyàn. so màlíkà màlíkà kú wá wà lọ́dọ̀ Sulaiman wá rẹ́rìn. Le wa ni kí ni pa lẹ́rìn ọlọ́kùnrin ti ń lọ ibi tó kù sí ni lọ yẹn kọ́láǹdì náà ni Allahu akbar àti ibi tọ́lọ̀ ń bá kọ pé èèyàn ó kù sí ìǹdẹ́bẹ̀rì kì í sọ̀rọ̀ káti ẹ̀ pé kọ́ńtìrì kan wà tá a gbó kọ rẹ̀ rí láyé bíi kọ́ńtìrì wọn náà rí Trinidad. ọlọ́run ti kọ́ pé Trinidad lèyàn kù sí wàhálà òní máa tó ti ọ lọ sọ́dọ̀ àwọn travel agency sọ́mọ ní ẹ bá ń wo bàálù the next flight the nearest flight ti ń lọ sí Trinidad ah, kí ló dé bàbá yìí tó ti lọ gba visa tó ti lọ gba kíní tó ah, tó ti lọ yáwó ra tíkẹ́ẹ̀tì kí lè ń wá lọ Trinidad kí ló wà ń bẹ kí ló ah, ọ mọ nǹkan ibẹ̀ ibi táyé wà nù ah ibi tí àfa àti Trinidad lọ́lọ́run kọ́ pé ọlọ ibẹ̀ ni ó kù sí tontori ẹ̀ ló ti jẹ́ pé tọ́jú ọkú bá ti pé kọ̀sádọ̀gbọ̀n ibi tọ́lọ̀ ń bá kọ́ pa kù sí wàhálà ni màá tó gbé wa débẹ̀ èèyàn ní màá tó gbóǹde bẹ̀ torí di eléyìí ètò ọjà ni pé ọlọ́run bá ti fún wa ní chance wàhálà ò fún wa ní chance chance náà là ń lò yìí chance yẹn ti pọ̀ ẹ wá dúró ọjọ́ tí kálukú wa ti lò láyé nìyí tẹ́ ẹ bá mu ọmọ ti pọ láti jọ́ta ti balaga tóní a ọdún náà ti pọ sọ àwọn chances náà nù bó la ṣe ń lò bó la ṣe ń lò ẹja lò dáadáa o kábàámọ̀ wa mọ̀ bá pọ̀ wà ilá kábàámọ̀ tẹ́lẹ̀ náà àmọ́ kọ́ bá gbogbo yọrí ká tó ńlá kò nẹ́sẹ̀sì. tó wípé hàn ó sì wá sí oúnjẹ tán ó sì wá gbọ́bẹ̀ sí ndì kíní kan ó sì fẹ́ máa jẹ́ ìní kíní kan á yọ ẹ̀ láwo kèké kò tí kọ́ bà wò gan. tètè sì ń jẹ́ lọ tí ò mọ́ tí kú yọ ọwọ́ rẹ̀ láwo ọmọ ẹ̀jẹ̀ wa o ó máa ń tàn èèyàn o torí pé ṣètọ́ọ̀nù ti lérí ó ti léka ó ní gbogbo aláṣọrí ibu kọ́lọ̀ mọ́sàwá ló lórí ibu àyàfẹ́ ní tọ́lọ̀ ń bá yọ kó sì wá lọ́kàn náà tí ó yọ so àwa ní ṣe kò ń gẹ́ dáadáa yẹn àfi káwọn náà múra dáadáa kọ́lọ̀ wọn bá kọ́kọ́ àmọ́ ṣe ilé ìjẹ́ súrà tánàbí wa sallallahu alaihi wasallam máa ń kà ní ọjọ́ jùmọ̀ à ó jọ kó gùn ṣùgbọ́n kò ní pẹ́ tẹ̀yìn kàtà insha Allah gbogbo ẹ̀ ń gbà dábàá fi rí ìṣẹ́jú méjì àbọ̀ sí mẹ́ta àti kàjúmọ́ àtàn ẹlẹ́ẹ̀kejì náà ìṣẹ́jú méjì àbọ̀ sí mẹ́ta àti kàtàn so kò yẹ kí ṣe pé ọgbà àsìkò lọ títí tí ìmáàmù bá ti fi kọ́ra rẹ̀ kò ní ṣòro problem tó wà ní pé tí ìmáàmù bá ti fi kọ́ra rẹ̀ tó tún kóran jàmáà ibi táwọn àti ṣe sọ̀látùl jùmọ̀ iná ọ̀tọ̀ iná náà láàmà kà níjọ́ tó bá fi lè ka alámínà mọ́tíláṣí ó sì fẹ́ dàrú bàbá yìí ti fa sọláàtì igun jù lónìí torí ẹ ẹ̀yin ẹ fi hàn àwọn èèyàn ike gbẹtò ṣe wà ní ẹnìkan kò lè wá bí ọ léèrè ike abó ah, ni kìnìkà tọfẹ kẹ́kọ̀ọ́ ni wálé ẹ̀kọ́ so eléyìí jẹba àwọn àkọ́kọ́ nù àwọn ìmáàmù wa gbogbo káwọn náà tẹ gbìyànjú láti máa tẹ̀lé súnà ànábì sallallahu alaihi wasallam àbá tún lókè míì lẹ́yìn sámà àlókè mi lẹ́yìn sánmà ọ̀pọ̀lọpọ̀ wà tó bá ti wá gbọ́ pé kìnnì kan ní súnà ọwọ́ ìbínú àwọn ẹni tí ń ṣe súnà yóò sì mú sọ pé àní tẹ̀lé la ìyá a máa bínú orí kó fìfì là dé dìbí gbónúfì jókòó fẹsẹ̀ ara ta oríire òfin ta ń ibi títí àwọn tí ń ṣe súnà lẹ̀ àwọn kọ́ ní òfò ńlá lẹ́sẹ̀ náà àwọn kọ́ ní òfò ńlá agbọ́ òdodo lẹ́nu wọn ká tẹ̀lé ọwọ́ àti torí ìbínú tiwọn ọwọ́ á ní ẹ ẹ ìlíláfín náà lọ́ọ́ máa ké walhamdulilayi o mọ àwọn súrà tí ànábì máa ké yìí náà wọn náà máa gbìyànjú kọ́ máa ṣe dáadáa mbẹ́mbẹ́ nínú ẹgbàá wa mi láti ọ̀dọ̀ an ibn Bashir radiyallahu anhu ó ní ànábì sallallahu alaihi wasallam ní salatul Eidain àti salatul Jumu'ah wọ́n máa ń ka sabbih isma rabbikal a'la àti hal ataka hadithul ghashiyah kọ́tàkùrọ̀ àwọn jama sẹ́mi kọ́ àdìsí alákọ̀ọ́kọ́ta aláàlọ́gbà wa Jabir ibn Abdillah radiyallahu anhuma an-Nu'man ibn Bashir. àwọn sì sọ pé nítorí ànábì máa ń kà òun náà ní sabbih isma rabb àbí ibn abbas ńlọ gbàtàlá ọkọ wa ẹlẹ́ẹ̀kejì an-nu'man ibn bashir kálukú fún wa nírò nípa ntọ́mà ni kálukú fún wa nírò nípa ohun tó máa so eléyìí ó sì takò eléyìí ìyẹn ni kí máa ka eléyìí lọ́pọ̀lọpọ̀ àfi bí ìgbà ètò kàǹkà mi mà ìsì máa ka eléyìí náà lọ́pọ̀lọpọ̀ àfi bí ìgbà kì í kàǹkà mi mà so eléyìí túmọ̀ sí pé tá a máa ń kà síra wọn lẹ́ẹ̀kan láàrè sabbih isma rabbikal a'la hal ataka hadithul ghashiya tó bá sùn di jùmọ̀ àmì àgbà míì suratul jumu'a àti suratul munafiqin tá a máa kà síra wọn báyìí. so tí ẹni tó wá sí mẹ́sídìí gan tó bá ti gbọ́ tó kà pé a ah, ò ní jùmọ̀ a ah, salatul eid ni so gbogbo oru eléyìí báwọn ṣé sọ̀látùl júmọ̀ yìí kò ní jẹ́ sọ̀látùl júmọ̀ tá a bá ké sẹ́bẹ̀ tẹ́ ẹ̀ máa ké gbogbo ìgbà yìí yóò jẹ́ sọ̀látùl júmọ̀ ṣùgbọ́n àṣírà wa nípa akọ afọwọ́ ara wa dá ládàá kátó tẹ̀lé súnà nípa ntí ànábì máa ń ké àtúnfẹsẹ̀ ara wa dànù eléyìí jẹ́ báwọn. tọ́ àdìsí tó tẹ̀lé lẹ́yìn. وجاء حديث زيد ابن أرقم رضي الله عنه ṣùgbọ́n àwọn súrà tẹ̀rí yẹn bó ti ṣe dá kíkà máa ké ẹni tí o bá máa ké kó ké ní tí o bá máa ké o mo rò pé gẹ́tì ẹni tí o bá máa ké kó ké o èyí tó ọmọ náà ni ọmọ sì mọ́sí garaje o kọ́mọ àti sabahalilahi sabahalilahi sọ́kè sabahalilahi sọ́rọ̀ bíkàlá àlá ewu lọ́jọ́ra wọn ẹsìn mọ̀ pé lómi alágídí ni sọ́wọ́n tún kọ̀ǹtúrò rẹ̀ ó tún lè ní ọ̀lọ́ yàgbẹ́ kú. ètò ọmọ ní kọ́ ká àmì táwa ń sọ ni pé tó bá yẹ pé kọ́mpítẹ́ǹsì wà ẹni tó tó kájú òṣùwọ̀n ni wọ́n fi sípò kí ni wàhálà kí ni wàhálà eléyìí jẹ́ báwọn. hadith ẹlẹ́kẹta hadith zayd ibn arqam radiyallahu anhu qala wala nabi sallallahu alayhi wa sallam wọ́n ṣe salatul eid thumma rakhkhasa fil jumu'ah lẹ́yìn náà wọ́n ní tọ́ ìdẹ̀kùn bẹ́ẹ̀ o ẹni tó bá fẹ́ kó ṣe jumu'ah ẹni tó bá fẹ́ kó má ṣe jumu'ah ìyẹn ní kọjọ júmọ́à ọbọ̀ sí ọjọ́ ọdún. ànábì wa ṣe sọ̀láàtùl Eid nínú sọ̀láàtùl Eid ni wọ́n á sọ fáwọn èèyàn pé ẹni tó bá fẹ́ o kó wa ṣe sọ̀láàtùl júmọ́à ẹni tó bá sì fẹ́ kò burú. wọ́n tún wá sọ sàábì tún á rẹ̀ ká má bàa sí gbọ́ ó ní man sha'a an yusalli falyusalli ẹnikẹ́ni tó bá fẹ́ kí júmọ́à kọ́ á kì í. رواه الخمسة إلا الترمذي أحمد أبو داود النسائي ابن ماجة أو نواقبا ابن خزيمة أن حديث صحيح حديثي أفار تقبع afa ọ̀rọ̀ tó pọ̀ láàrin àwọn olùmọ̀ ọlọ́run ọba ló máa ń mú kí nǹkan ó ṣe ara wọn olóyún òru olóyún ọ̀sán tó bá yí ọjọ́ ọdún tó kóra wọn pẹ̀lú ọjọ́ jùmọ̀à lọ́dún kan báwo la ti ṣe àmọ́ kó a Eid ṣùgbọ́n ǹjẹ́ tá a bá ti Eid a ti ṣe solatul tó ká ti solatul ká fi Eid sílẹ̀ ńgbà tí jùmọ̀à jọ́ra tẹ̀lé yìí ǹjẹ́ tá a bá ní a ti solatul Eid ṣùgbọ́n solatul Jumu'ah kì í sọ̀rọ̀ àyàn ṣé tí solatul Jumu'ah kì bá sọ̀rọ̀ àyàn ó túmọ̀ sí wípé àní ṣe Jumu'ah àti ní ṣe Zuhur ayọ́kẹ́tà bá ti ṣe ìdì tán o amadu ode solatul Asr gbogbo eléyìí làwọn olùmọ̀ sọ àbá ṣe júmọ̀ à ṣe eid a tún ṣe júmọ̀ à ṣe àfù lẹ́yìn náà wà àwọn ètò pọ̀jù nínú àwọn fuqaha ul islam hanafiya malikiya shafi'iya àti hanabila ganu riwaya gbogbo wọn sọ pé ciidu ò pé ká má ṣe jumu'a salatul ciid kò pé ká má ṣe jumu'a làwọn olùmọ̀ tó pọ̀ jù sọ. a rí ọ̀rọ̀ kan tó sọ yìí pé tá a bá ti ṣe Eid a gbọ́dọ̀ ṣe jùmọ̀ à tá a bá ti ṣe Eid a gbọ́dọ̀ ṣe jùmọ̀ à kí láwọn á ṣe a ní ṣe nǹkan kan ó di salatul asr ilé jẹ́ ọ̀rọ̀ Abdullahi ibn Zubair àti Ata Ata nínú àwọn tabi'in abdullahi ibn zubair nínú àwọn sàábé ó ṣe sọláàtù eid fáwọn èèyàn ó síwájú wọn ṣe sọláàtù eid gbàtà kókó sọláàtù jùmọ̀ àtó oníkálukú wọn lọ sí masjid wọn retí ká abdullahi ibn zubair ó jáde wá kò jáde àtọ́ wa nígbà tá a dúró dúró tí ọ̀ wá àwa yà ṣe sọláàtù wa lọ́kọ̀ọ̀kan kálukú ṣe sọláàtù bóòrù lọ́kọ̀ọ̀kan wa. so akọ́wọ́n ni mo sọ fún Abbas ibi ẹ̀rí nǹkan tí Abdullahi ibn Zubair ṣe ó ní asọ́ọ́bù sunna nítorí yẹn sunna ni àti Abbas náà pẹ̀lú ẹ̀ peter bá ti ṣe salatul Eid o àní ṣe jumu'a àtúnṣe ṣe ó di asr àti rí inú àwọn olùmọ̀ wọ́n sọ pé lọ́jọ́ jumu'a tó bá bọ́ sọ́jọ́ Eid á àní ṣe jumu'a ṣùgbọ́n àwọn hanabila ní mazhabu wọn àwọn sọ pé tá a bá ti ṣe eid à ní ṣe jùmọ̀ ní mazhabu wọn eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ wọn ti sìn táwọn faramọ́ rìwáyà tó sọ pé àtúnṣe jùmọ̀ àyùn làwọn faramọ́ irú mazhabu al ni wọ́n tẹ̀lé ní saudi news tọ́ eléyìí ajẹ́ báwọn láṣẹk eléyìí tó tẹ̀wọ̀n fọkànbalẹ̀ sí wọn náà ní pé júmọ́ àkòdí ẹ̀ẹ́dì kò dí júmọ́ àlọ́wọ́ sábà ti ẹ̀ẹ́dì ọlọ́run wa lọ́wọ́ á tún lọ sí júmọ́ à eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́wọ́ torí pé nínú àdéhìí yìí riwaayà kan tún wọn lọ́dọ̀ Ibn Khuzaymah anabi sallallahu alaihi wasallam ni ẹni bá fẹ́. kó wá ṣe jùmọ̀à ẹni tó bá fẹ́ kọ́ wà inna mujmi'un àbí mujmi'un àwọ̀ kì jùmọ̀à ń tiwa àwọ̀ ṣe jùmọ̀à ń mo rò pé yé wa ẹni tó bá fẹ́ ẹni tó bá o. bákan náà ó tún wá nu rìwáyà kan báwọn ní sànàbí sallallahu alaihi wasallam tó bá wù yín tó bá wù yín wọn láwọn ní tó wá láti ibì kan tó ń pè ní al-Aliyah wọn láyé yẹn jìnnà sí mọ́sálásí ànàbí sallallahu alaihi wasallam fáwọn ló dojú ọ̀rọ̀ kọ pé wọ́n ti ṣe wàhálà wà fún salatul Eid tí wọ́n bá tún padà alẹ́ tí wọ́n bá tún ṣe wàhálà wà fún jùmọ̀ àti ọ̀rọ̀ gbọ́ kò ní rọ̀gbọ̀ wọn láwọn ní ń tá a bá ti ṣe júmọ̀ àtàn àwọn tún tá a bá ṣe ìdì náà tún ṣe júmọ̀ à. àmọ́ ọ̀rọ̀ ẹni tó sọ yìí pé tá a bá ti ṣe ìd àní ṣe júmọ̀ à kọ́dà gan-an àní ṣe bóhùr fahuwa ad'afu al-aqwal wa ab'aduha an as ó lọ lẹ́jù nínú àwọn ọ̀rọ̀ tó sì jìnnà sátìjọ́ òdodo nítorí wọn ní ibùnú Zubair ṣeun ó lọ lẹ́jù. àà àà ṣe júmọ̀ à àtúwọ́n á ní ṣe salatu zuhur ìdí nu tó fi jẹ́ pé àfa àga ti ń fún wa nírò ó ní kálukú wa kí sọ̀látù bóòrù tiẹ̀ ni nínú mẹ́sìlẹ̀ nígbà tá a rí kọ́ jáde wa. ó fi hàn yín pé wọn ò gbọ́ rí kẹ́nìkan sọ pé tá a bá ti ṣe sọ̀látù làídì o àní ṣe júmọ́ à bóòrù náà sì ti ṣubú wọn ò gbọ́ kẹ́nìkan sọ bẹ́ẹ̀ rí. torí ẹ̀ tírò ẹ bá ṣẹlẹ̀ ẹ máa gbọ́ àwọn béèrè lóríṣiríṣi ní àwọn sọláàtúl jùmọ̀à tẹ́lẹ̀ láyé jọ̀hún báwọn lẹ àwọn tó yẹ kí wọ́n gbẹ́sìn ìsìláàmù yé dáadáa wọn yẹn níta máa ń sọ ni wípé tí jùmọ̀à bá ṣe déédéé Eid àfi káwọn yẹ Eid ni àwọn yẹ Eid sẹ́mi pé jùmọ̀à ò ṣe yẹ àwọn yẹ Eid kí ló dé wọ́n nítorí pé tí wọ́n máa fi lé lọ́ọ́ ṣe kútúbà méjì. lẹ́ẹ̀kan náà lọ́jọ́ kan ọba òkú nítorí wọ́n ti gbọ́ ìsìláàmù yẹn kọ́lá wọ́n ti torí ẹ̀ yọ ìmáàmù lómìnirì ẹ mọ̀ káwọn mọ̀nàfìkì máa ni so ọjọ́ ọdún bọ́ sọ́jọ́ à lẹ́sìn mọ̀ pé gba láwà ní tiẹ̀ ọba aago ọba máa aago tiẹ̀ ò ní ti so ọba wa sọ ọha kan àwọn mọ̀nàfíkì ti lọ bá ọba gbàtí lè má mú ránṣẹ́ sí ọba pétọ̀ ọla lọ́dún ọjọọ o ó sì jọjọ ọdún ọba ni ah, ọlọwọ mọ̀jọ́ lọ ọjọọ jẹ́ alẹ́ sí dáadáa tọ̀ àwọn mọ̀nàfíkì wa wá á ni ìmáàmù sọ pé sọdún ni o kí lẹ wá wí ṣe bá bá ah, bàbá ẹ kékeré <laughs> ṣe lásán ṣe lásán torí níta kánú kíra ti ń bẹ lápọ̀ọ́lẹ̀ onígbé tó máa ṣe kútúbà méjì àbí èyí bàbá tó máa ṣe kútúbà méjì lọ́jọ́ kan ọba àlùbẹ̀ ó kù ọba ọwájà ni ọba bá ránṣẹ́ kíákíá pé tẹ́ ẹ bá fi lé èmi ò ṣe é dì lọ́la o àbí èmi ò ṣe é dì lọ́la ẹ bá sì lè fi lé lọ pínrín wọ́n tù lára ní lórí ẹ̀. tọ àfùlà tó bá jẹ́ pé àwẹ̀ ni àwẹ̀ wo lọ bá ba yín gbà tẹ́lẹ̀ náà sọ àwọn ọlẹ́lá àbọ̀bà àlù tí yín máa gbá ọ ó ní ọ̀dájú ajẹ́ ètò ọ̀dájú ni pé kìí gbá àwẹ̀ fà á torí pé àìdájú méjì èsì ọ̀kan daju ọ̀dájú ètò ọ̀dájú ni pé wọ́n máa jẹun ẹni tí ọba yín gbá rẹ̀ tí wọ́n á dictate ìjọ ọdún pé kí ni ṣe lẹ́yìn ìjọba àwọn torí ẹ̀ ṣe rí tó bá bọ́ sọ́jọ́ jùmùà kò sí wàhálà kí ni kì í kútùbà kútùbà yìí ṣe pè ìsítì ìsítì ìsítì èpọ̀ fa ìsítì èpọ̀ kò sí wàhálà pé kí ni tọ́ ìjọba tó jẹ́ mbẹ́ yẹn torí ẹ̀ lọ́kàn nínú àwọn olùmọ̀ àti kọtìrà ń pa eléyìí oníṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní Saudi lọ́dún kan pípé ọjọ́ ọdún ọbọ̀sọ́jọ́ jùmọ̀ àwọn èèyàn wá ti rí nínú tírà mọ́dàbù táwọn ètò tẹ̀wọ̀n ní pé tọ́dún bá ti bọ́ sí jùmọ̀ àwọ̀ sọ̀rọ̀tù la yìí dìtì kátà àti sinat tó ó wá ní àgbàdásìkò jùmọ̀ àwa tó èèyàn díẹ̀ náà lọ sí júmọ̀ à àwọn èèyàn tó pọ̀ jù wọn lọ wọ́n tún wá ń ṣàṣehàn pé ẹni tó lọ ṣàtìsè sòdèbí kẹlómi ó gbé mọ́tò wá sí igi mú masjid yóò mọ àtẹ fèrè tẹ́lẹ̀ bá àmọ̀ kó tiẹ̀ kẹ́yìn náà gbalé lọ́fà sọlá ti tẹ̀ ń ṣe yé sára rẹ̀ lọ́wọ́ amúkólùmọ̀ àyàn kọ̀tìrà gbogbo àdìsí tó wá nípa. Eh, wípé ẹ má ṣe júmọ́ à nígbà tó ti bọ́ sọ́jọ́ eh, ẹ má ṣe júmọ́ à nígbà tó bọ́ sọ́jọ́ júmọ́ à gbogbo ẹ̀ náà gbọ́n wọ́n á lẹ́yọ̀kọ̀kan lẹ́yọ̀kọ̀kan so result tó jáde ńbẹ̀ náà ni gbogbo ètò sọ pé ẹ má ṣe ẹ má ṣe ti àwọn ẹ̀rí tó sọ pé a ṣe méjèèjì kò lágbára ti dànù ọlọ́mọba kó túbọ̀ fún wa ní àgbọ́yé nípa wa. kọ́ràn wa lọ lórí àti máa fi àwọn nǹkan tá à ń gbọ́ yé sí wa o kó sí láwùjáde fún wa kó má sí níbà lẹ́jọ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.